wọ́n ní bílẹ̀ yóò gbè mí máa wóko bòmíì lọ àbí ọ̀rọ̀ àwọn àgbà kan ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lórí ètò lágbo òṣèlú tí wò rí bẹ́ẹ̀ o nítorí pé wọ́n ní nàìjíríà yìí ti gbogbo wa ni kò ní bàjẹ́ kò ní dàrú ètò lórí ọ̀rọ̀ lórí ètò lágbo òṣèlú èyí tá a mú wá lónìí ìjọba ìbílẹ̀ pẹ̀pẹ̀ la máa lọ o tó jẹ́ local government tí ẹ kò bá gbàgbé onígbà kan tó yẹ pé ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ wọ́n ní ah, local government o ó yẹ kọ́wọn náà ní kọ́ńdá wà láàyè ara wọn tó pè ní autonomy awuyewuye jáde lọ́tún lọ́sì àwọn ìjọba kan ìjọba ìpínlẹ̀ kan bíi mẹ́sàn-án wọn láwọn fọwọ́ sí wípé kí ìjọba ìbílẹ̀ kó dá wà kó dá dúró kó náà lè lágbára láti pàṣẹ láti ṣe ojúṣe fún ibi tí agbègbè tí ó ń ṣe àkóso lé lórí àwọn bíi mẹ́ta kan wọ́n tẹ̀ ti láwọn wọ́n sọ jáde ni pé àwọn ò faramọ́ ipe kíni kí ìjọba ìbílẹ̀ kó dá dúró kó má wà ní abẹ́ àwọn tí a bá rẹ̀ gbàgbé lórí ìjọba àwarawa tá à ń ṣe presidential system of government three tiers of government ni ìjọba àpapọ̀ tìpínlẹ̀ àti ti ìbílẹ̀ àwọn bíi mẹ́rìnlélógún nínú àwọn ìjọba ìpínlẹ̀ yìí wọn àti ẹ̀sọ́ nǹkan kan àmọ́ ibi tí wọ́n fì sí lórí ètò lágbo òṣèlú gẹ́gẹ́ bí ìṣe wa àtinágbára àtinágboro abáwọn local government sọ̀rọ̀ ṣùgbọ́n ìjọba ìbílẹ̀ ti Ọ̀ṣọ́dì Ìsọlọ̀ local government wọ́n mà jẹ́ wa níhò wọ́n wá yọjú sí wa wípé lórí ọ̀rọ̀ autonomy tí wọ́n fà àwọn náà fẹ́ wá sọ ohun tí àwọn mọ̀ ohun tí àwọn lérò lórí ẹ̀ ìyẹn ló mú wa lọ láti lọ gbé aṣojú wọn èyí tí wọ́n yàn wá bàbá ni wọ́n òdú ni wọ́n wọ́n dáńtọ́ wọ́n ti wà nínú ọ̀rọ̀ òṣèlú yìí kì í ṣe jọ́ mẹ́ta o tó ta bá pè ní jọ́ mẹ́ta ibo ni irú èmi wà láti 1983 nígbà ayé UPN ìyẹn nígbà ayé bàbá ẹgbẹ́ òṣèlú bàbá tí bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n jẹ́ adarí ẹ̀ nígbà náà wọ́n ní agent ni wọ́n nínú nígbà tó ń ṣe òṣèlú 1983 lẹ́yìn ìgbà náà wọ́n tẹ̀síwájú wọ́n lọ sílé ẹ̀kọ́ wọ́n kàwé wọ́n gboyè town planner ni wọ́n nígbà tí wọ́n wà ní school wọn tó ń pè ní student unionism hmm, wọn jẹ́ ọ̀kan lára wọn wọn tún jẹ́ olùkóró ẹgbẹ́ department tí wọ́n wà nígbà tí wọ́n wà ní iléèwé gíga tí wọ́n ń kàwé ní tó jẹ́ pé ìjọba ìbílẹ̀ tí wọ́n ń ṣe aṣojú tí wọ́n yàn láàyò wọ́n mọ tí wọ́n fẹ́ sọ lórí ẹ̀ torí pé town planner <laughs> ó ti yé yín irú nǹkan tí wọ́n ń ṣe orúkọ wọn tó bá tó àkókò wọn á dárúkọ wọn fúnra ara wọn tẹ̀yìn ara lè máa gbọ́ ṣùgbọ́n tẹ́mi mọ̀ nípa wọn ìdí tá a fi lọ gbé wọn wá kí wọ́n bá wa sọ lórí ọ̀rọ̀ autonomy ti local government nítorí pé wọ́n jẹ́ igbákejì alága ìbílẹ̀ Òṣòdì local government bàbá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa kí àwọn aráalé. ẹ mo kí gbogbo ẹ̀yin aráalé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọba àtìjòyè mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ kú ilé ṣé ilé oníṣòde ọdún ọdẹ ọdún bí orúkọ tèmi òun ni dáìsí ọ̀ṣọ́ mo jẹ́ àwọn tó máa ń ya àwòrán ilé àti àwọn tó ń ṣe ètò wọ́n ṣe ń tún ìlú tò wọ́n ṣe ń tún ìlú ṣe tó ń pè ní town planner mo rò pé. <laughs> ẹ ti gbìyànjú <coughs> ẹ̀yin aráalé ẹ ti gbọ́ láti ẹnu wọn iṣẹ́ tí wọ́n yàn láàyò ẹ kí n tó bọ́ sí ẹgbàmì ètò lónìí wọn lọmọdé kí gọgọgọ kó gbàgbé orúkọ ẹ kí sọmọdé nìkan àgbàlagbà kan orúkọ tèmi ni Adéjọkẹ́ Bákàrè atọ́kùn ètò lágbo òṣèlú afẹ́dókè lọ́hùn náà tí a bá padà ìbà fún ọlọ́run elédùmarè ọba tó jẹ́ kó ṣeé ṣe ká tún ríra wa tá a bá lọ tá a bá padà dé a bọ́ sí agbami ètò àlejò mi wọ́n bá wa yànnàná ohun tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí à ń bọ̀ náà.